rọjọ́ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó ní nǹkan ẹ̀yìn gbogbo ọjọ́ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ What goes around comes around I will never force you to be good oh lie lie lie lie. I'll never run away from your shadow. Somehow, someday, you will surely reap what you sow. I did. ọjọ́ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó never run away from your shadow. bá ṣe tán wọn lé nígbà náà wọn.

Yes, I like you. You're fine. Diba? tó bá béèrè mi tó ní kàn padà wá. wá ra nǹkan níta ilé tàbí ìmọ̀ ọmọ pa ìta ẹ wá ra nǹkan bẹ́ẹ̀ ni àtẹ̀rẹ̀ fẹ́ wá sí sáì wò bóyá àwọn tí wọ́n jalè tó lẹ́ẹ̀ka yẹn bí àṣì fíìmù wọn akẹ́kọ̀ọ́ ah, irọ́ ta o ìmọ̀ ọmọ pa ìlú ìmọ̀ wọn ni. ẹ jà torí ọlọ́run sẹ́yìn níwájú ọlọ́run àtẹ̀yìn àmọ́ ah, ọkọ̀ pa kí ní ìlú ìró ìbọn lèmi gbọ́ tí mo ti wá dé àwọn ah, ọlọ́run aláàmú sí ìlú ìfẹ́ ìlú ọlọ́run. ìró ìbọn lẹ gbọ́. ìró ìbọn mo gbọ́. no problem. ẹ eh, madam ẹ jẹ má bínú ǹjẹ́ tí ẹ bá rí àwọn pípò yìí ǹjẹ́ lè adẹ́tífà ẹ̀ fẹ́ fún ọ ẹ mọ officer yes sir and you okay sir ẹ make sure pé wà ní ìbáyìí ẹ má lọ sí anywhere ṣe I àwọn méjèèjì yìí ẹ má jẹ́ kí wọ́n sá lọ o ẹ tì wọ́n mú dáadáa àmọ́ ambulance bá ti dé ẹ make sure pé ẹ gbé òkú yẹn lọ sí mọ́túárì kẹ̀dẹ̀ make sure pé àwọn méjèèjì yìí ẹ kó wọn dé station àwọn ni first suspect for further investigation i need the ọ̀rọ̀ lẹ́nu one. okay all right ẹ sorry madam. Uh, ǹjẹ́ ẹ lè sọ mi táwọn ènìyàn gbà wọ. ìsàlẹ̀ báyẹn ṣe wọ́n gbà. ọdún ìsàlẹ̀ báyìí. gbogbo ọjọ́ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó ní nǹkan ẹ̀yìn gbogbo ọjọ́ ọjọ́ gbogbo. comes around, comes around, comes around. I'll never force you to be good oh, Lie, lie. Officer, <laughs> yes sir. Kí ló tó fi dúró? Ọ̀gá Kilo ya, mí lẹ́nu ni. Kí ló yà lẹ́nu mẹ́? Ẹ ṣe gan sa. Nígbà tó ń pé agbègbè ọjọ́ mọ̀ pé ọ̀nà street báyìí ló sọ pé àwọn ò lè gbà. Ká tẹ̀lé wọn, ká tẹ̀lé wọn, ká lé wọn bóyá lè mú wọn ẹni kì í yà. Ìyẹn ló jẹ́ kí n dúró ọ̀gá. Ẹ máa ń fọ́ nìkan gbà mí. Ẹ máa ń ṣe nǹkan tó máa ń dùn mí gan yóò fún yín ní instruction tẹ́ bá tẹ̀lé instruction yẹn gbá kí ló máa ń ṣe yín náà kí ló máa ń ṣe ṣé wọ́n sọ fún ẹ wípé àṣekú níṣẹ́ ọlọ́pàá ni ẹ náà kò sọ fún mi lẹ́sẹ̀ wá olóbìnrin ni wọ́n sọ fún wa ìlú ìjọba sọ fún wa lẹ́nu náà bí wọ́n ṣe sọ fún wa lọ́wọ́ yẹn wípé ọ̀nà báyìí làwọn ènìyàn gbà táwọn náà á lé wọn lọ tọ́mọ́ bínú tọ́mọ́ bí wọ́n ti lọ dúró ní kọ̀rọ̀ kan tí wọ́n kọ̀dẹ̀ wọ́n pé a ní gbé síláàfù yìí àwọn gáàsì kọ́lẹ̀ ìjìnbọn fún gbogbo àtọ́pá wa lọ́ọ̀bá bínú gbẹ kí nìkan tí o fẹ́ kí àwọn ẹbí máa bá ìjọba wa kò sọ fún mi náà ọ̀gá n dá mi lójú ni pé tí ẹni tí bá ṣe wá tí mo ṣe mọ̀ pé nǹkan kò ní ṣe wá ìjọba máa compensate family wa wọ́n á dẹ̀ tún kí wa pé a kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere lẹ́yìn ikú wa bẹ́ẹ̀ ni. ọ́fíìsà ah, ọ̀rọ̀ yìí lágbára gan ni yẹn state wẹ́ẹ́ lè rajà látẹ̀ni. so wọ́n máa compensate family tiwa ẹjọ ṣé èèwọ̀ ni wípé èmi fúnra mi tí mo ṣiṣẹ́ èèwọ̀ ni kí n ná owó iṣẹ́ tí mo ṣe ọjọ́ wọ́n o tó rọ̀ lọ́gàdé sọ o. good ẹ ṣe ìwọ́n fífà kí ẹ sọ ẹ. ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà èmi ló yẹ kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì náà nígbà tó yẹ pé agogo alájọ wà nígbà tó pé ọ̀nà báyìí ká lè mọ̀ pé nọ́ọ̀sì níbẹ̀ yẹn ló ṣe é ṣe tó yẹ pé tábà lé àwọn olè yìí à lè mú wọn bẹ̀ ọ̀gá wa ní kí n yà ẹ̀yin náà fún wa sọ́pọ́ọ̀tì ọ̀gá kò dá o kò dá o. ọ́fíìsà ọ̀gá ọ̀rọ̀ yìí ti yé mi mo ti rí ọ̀rọ̀ làákà ìdí nìkan tẹ̀ sọ mo ti kọ́kọ́ mo fẹ́

ẹ wá bá wa dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n ọlọ́run olódùmarè ọmọ tí wọ́n fi lẹ̀ yìí àfi gbé yín lọ́wọ́ ẹ má jẹ́ kẹ́rù bà á ẹ wá bá wa dúró tì í ẹ wá ṣe ìyá kẹ wá ṣe bàbá fún un olùwẹ̀ ṣe torí pé ẹ ti gbọ́ lórúkọ jésù kristu wà wá. lórúkọ jésù olúwa ṣe kí ni. ọdẹ ọdẹ oko ni wọn gàgà àyà lásán. mọ́mí kí ló dé tẹ̀ àbúrò yẹn. mi ò ṣe níbi ah, irú wò tí wò ní ṣé mo sọ fún mo kọ́ sára pé mo wọ ọkọ mi mo wá ń tọ́sí for what mọ́mí láti jọjọ́ ìdílé ẹ̀ẹ̀kan kúrò níláyé nínú ayé yín wọn ṣe é rántí pé mi nìkan ṣoṣo yìí lẹ́nu àṣẹ ah, ẹ̀fẹ́ bímọ mímọ ni ẹ̀rọ àgbọ́mọdé yìí náà ṣe tán kí ni mo fẹ́ fọkùnrin ṣe mo ti bí ẹ mo ti bí ẹ nú àdúrà ni kó máa gbà fún mi ọlọ́run fún mi lẹ́mìí kúkú kí rí mi bẹ́ẹ̀ jìnnà màá ṣe ìyá màá tún ṣe bàbá fún tó fẹ́ sun sí tó fẹ́ dá wọn padà mọ́ wá ṣe gírí wá sáré gírí wá ṣe bí ọkùnrin ni ó ti gbọ́ òṣèlú. jó mo ní sábà ti adúró fún yìí kò tẹ̀ kò tẹ̀ bí tó ah, lórí búkú náà tó ó ti dín o. màmá ẹ ṣáà tí àgẹ̀ ní sùn ọjọ́ dubai ọjọ́ kan báyìí ẹ ṣáà ní a máa mú màá ẹ a máa mú. What goes around comes around I will never cause you to be good o lie lie lie lie you can never run away from your shadow. Somehow, someday, you will surely reap what you sow. I did. Ọlọ́run ló bá yín gbé ẹ̀jọ̀ máa mú nídìí ọkùnrin mi. Owó kan ni mo sáré nídìí mo dẹ̀ ti sáré sọ́tún sósì mi ò rí ẹni tó lè yá mi àbí tó lè fún mi ó dẹ̀ ti dé góńgó ẹ̀mí mi ni mo ṣe rò pé kí n wá báyé mà hundred thousand naira ni. àkókò lọ́kọ́ dùn mí torí òwà bá mi rú òsì ṣé pé mi lọ́dẹ̀ ta ọkùnrin ètò owó tó wà lọ́nà tó lè lò mo jọ tó ṣe bísíǹsì tó ti yẹ ìjọ mo jẹ ọ̀sán ni mo máa ṣe tí bá ti wá ṣe tán àparí gbogbo everything tí ṣéǹjì bá ṣe kù tó bá jẹ hundred thousand àti fifty thousand bá kù àtọ́jú òfin tuntun tó bá ti ní àárọ̀ tí mo gbà má bínú tó ń lò náà. yẹn mo gbọ́dọ̀ ṣe ni ká ní kò sí yẹn ni ọ̀ ẹ̀rí yọ hundred thousand ní three million pamela dànù ẹ̀tì wọ́n kọ́ tiẹ̀ ní ojú yẹn lọ́wọ́ àmì ọlọ́run ó dà ó ó dà ó tó ṣe yẹn ó dàbí kaba ní pé ejò kọjá báyìí lórí àpáta káàrí báyìí iṣẹ́ yẹn sì ò ní ìtújọ́ wípé ẹ̀yin o láyéláyé ẹ̀yin ò lè débẹ̀ kó sọ pé kọjá ó ti ní ìtìjú that that was a beautiful job ẹ ṣe rí nǹkan kan lèmi ò kò fẹ́ èmi ò fẹ́ kí ẹ lọ fún operation bẹ́ẹ̀ kí ló máa pààyàn ṣé nígbà bá ti ń pààyàn investigations will be leading to investigations àwọn ọmọdé bẹ́ẹ̀ mọ máa dọ́dọ̀ owó àwa náà àṣà ni ó bẹ̀rẹ̀ láwọn kọ̀ọ̀kan tá a lè níbi tì sí so ẹ má pa wọn ẹ kò gbọ́ nǹkan tó bá yẹ tó gbà ẹ ṣe nǹkan tó bá yẹ tó ṣe àbúrò mi yìí kéde get out. mo ní láti pa obìnrin yẹn cause ó ti lójú mi tó bá lọ sọ fáwọn ọlọ́pàá ah, báwọn ọlọ́pàá bá mú mi tí tọ́jọ́ bá pọ̀ èmi máa jábọ̀. ọ̀rá ìfún ọ̀rá ìdí ti ẹ̀mí pa ní gùdù sẹ́kọ́n lè gbé tọ́lọ́pàá bá àwọn èèyàn wá ń tọ́ṣẹ́ ẹ̀rọ ń jẹ́wọ́ ìyẹn tí wọ́n mi kò ṣe yẹn dáa kò ṣe yẹn dáa. wọ́n tún ní next. Ah, alaye àwọn information tẹ fún wa ti ń go through ẹ but nǹkan kan tó mí sí bẹ́ẹ̀ ni ẹ sọ bí tá a wọlé ẹ sọ bí tá a jáde ààrẹ àwọn ọlọ́pàá bá lọ wà lérí ẹ̀ àfẹ́mọ́ tó máa wà ká má lọ gbà ní. no no no kò lè work yes reason ni wípé gọ́fìnà ó ń bọ̀ wá ṣe program kan ní church tó wà ní àdúgbò yìí yes gbogbo alájọ ọmọ yẹn so kí ni ò lè work ìgbàgbé because kò sẹ́ni tó ti mọ̀ wípé gọ́fìnà government, security máa pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ni. oh ah that's true. ẹ ẹ òfìsà wetin wetin dey happen wọ́n ń jà lọ́rùn pàràrà kò káyé ló ń yẹ bẹ́ẹ̀ táwọn bá ti débẹ̀ tó bá ti ṣe àwọn ẹ̀ àmà àmà dé wọn lára pẹ́pẹ́ dé ìwò pẹ́pẹ́ dé pẹ́pẹ́ dé nǹkan àwọn ilé virus tó bá dá sí wọn lára ìdúró ọmọ máa ṣe kí ni wọn máa fọ́ yàwọn lọ wọ́n ti dìgbà òògùn kan wá o tó bá ti ń ṣe nǹkan tó ń ṣe é wọ́n máa fọ́kàn tẹ́lẹ̀ náà lọ́wọ́ ilé right for security ká ká extend lọ yẹn bóyá ká tún lè ṣẹ́jú náà wà bí. ṣé wọ́n lè lọ overnight ní ẹ̀kọ́ ní ẹ̀rọ àní kò lè bọ́ sípò ṣẹ́rí four o'clock ni gómìnà máa bẹ̀rẹ̀ program bẹ́ẹ̀ tí gómìnà bá bẹ̀rẹ̀ program four o'clock táìmù tó yẹ káwa lọ sí ìlú tó yẹ láti ṣe operation yẹn wọ́n ti máa close nígbà tí gómìnà máa parí program tiẹ̀ kò lè wọ̀ ẹ jẹ́ ká lè ṣẹ́dù ọjọ́ mi báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí mo lè fẹ́ kí n ti rówó nígbà tí mi ò ṣiṣẹ́ tí mi ò ṣe kankan báwo mo ṣe máa mówó wá fún mi. ṣé gbogbo ẹgbẹ́ tó ń bọ̀. iṣẹ́ wo ni wọ́n ṣe tó fẹ́ fẹ́ mi lówó tí àwọn ẹgbẹ́ ẹ̀ tó bá jáde ni wọ́n máa ń kó wálé àwọn tí ò tó ẹgbẹ́ ọ̀pá pàtó wọ́n bá jáde lọ tí wọ́n ti wọlé ọkọ̀ wọ́n á kó wálé fún ìyá wọn ni wọ́n sọ fún pé wo ni kí wọ́n ti rówó nítorí twenty thousand twenty thousand péré wọ́n sọ fún mi pé wo ni kí wọ́n ti rówó nígbà tí wọ́n ti ṣiṣẹ́ àǹtí mi àǹtí mi ẹ sì wà nídìí kẹ́ máa victimize ọmọ ẹ̀ náà lórí pé kó mọ́ wálé kó mọ́ wálé ọmọ kékeré kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ìlọrọ̀ ní ayé ṣe bẹ́ẹ̀ yìí làgbàlagbà ẹ̀yin ló yẹ kẹ́ máa jáde lọ kẹ́ ẹ wá owó lọ kẹ́ ẹ máa fi tọ́jú ọmọ yìí òun ṣe pé òun lè máa gbé ní condition pé kó máa mọ́ wá fún yín kó máa mọ́ wá fún yín ní gbogbo ìgbà ọmọ kékeré rẹ̀ ṣe fẹ́ bàláyé jẹ ni ṣe fẹ́ bàyé jẹ ni torí ọlọ́run àbí irú ẹ̀kọ́ wo lẹ̀ ń tàn láti kọ́ yẹn ẹ kó máa ti dá ìkọ́ máa wá ọkùnrin lọ àbí kó máa tọrọ owó lọ́wọ́ wọn. èmi ò ní kó wọ́pọ̀ jù èmi ṣàlẹ́ kó tó bá ti dá lọ kó kú ọ̀nà tó bá lè gbà tó bá lè fowó wa ó ní kó fowó wa bẹ́ẹ̀ mi tó tí ò bá bí ọmọ òbí kó máa retí kó máa kówó wálé ni ọmọkùnrin ló máa ń náwó síta ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti náwó obìnrin lọ́wọ́ kó máa gbogbo nǹkan tó bá gbà àbí kéètì ẹ̀ mọ́tò ìpínlẹ̀ yìí ọmọ ìlara kéètì ẹ̀ wo gbogbo wàhálà tẹ̀ ṣe lórí ọmọ yìí láti kékeré ẹ wọ́n ní kó wọ́n wọ́ owó kiri fún yín ejò níbi tó ti ń wọ́wọ́ káàkiri yẹn tó bá lọ bá nǹkan mi pàdé ẹ̀ sọ ẹ kí àbí kásì mi ìbá mi sùn ẹ sì máa dèrè ọmọ yìí ẹ máa jẹun ẹ̀ lágbára ọlọ́run àmọ́ ẹ fún ní táìmù ẹ fún táìmù díẹ̀ sí i gbogbo nǹkan ló lásìkò láyé yìí tóun náà bá dàgbà tó dé èèyàn tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ á mú owó gidi wálé fún yín àdẹ̀ tọ́jú yín jù báyìí lọ. ìyẹn bẹ́tà ju gbogbo ilé tẹ́ ẹ̀ ní kó máa ṣe ẹ má bà ọmọ ìláyé jẹ́ ẹ má bà láyé jẹ́ o ṣo fẹ́ gbọ́ tèmi má tẹ̀lé gbogbo nǹkan tó ń sọ fún ẹ̀ yìí o má tẹ̀lé o má dáde lọ o báwo ọmọkùnrin lọ o báwo owó lọ síbi ọ̀nà tí ò tọ́ o èmi ń sọ tèmi o mo ń sọ tèmi o àti mi ẹrù ọjọ́ alẹ́ yín o ẹrù ọjọ́ ọ̀la ọmọ ìyá ló fà láyé jẹ mo ń sọ tèmi o mo ń ké tó mo ń pariwo tó o. o gbọ́dọ̀ lọ kó wálé fún mi o gbọ́dọ̀ mọ wálé fún mi ni o ẹ̀ bá bímọ obìnrin bẹ̀ máa ń dùn òbí mi ó lọ kó mọ́wọ́ wá fún mi. reason yẹn tí mo ṣe tún padà lọ sọ́dọ̀ mọ́ mi láti lọ bèrè owó because tí bá tún lọ ọ̀rọ̀ burúkú lọ́ máa ma sọ sí mi bí wọ́n máa sọ̀rọ̀ fún owó tí mi ṣe lè padà sọ́dọ̀ wọn mo dẹ̀ ní ìdánwò yìí seriously. Sorry, lẹ́nu ìmọ̀ wọ́n máa pẹ́ wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ̀n ò mọ̀ pé gbogbo àwọn òbí ta ni wọ́n máa ń gbàdúrà káwọn jẹun kíṣu ọmọ jiná fáwọn jẹ ìwọ náà gbọ́ ó yẹ kó o ti máa fún ìyá yẹn lówó oúnjẹ ó yẹ kó o ti máa tọ́jú ìyá yẹn ìwọ ló dẹ̀ ń fìyà jẹ rẹ̀ ìwọ ló ń fìyà jẹ rẹ̀ kálọ̀ ti gbọ́rọ̀ ti jù tí mò ń bẹ ẹsẹ̀ látọjọ́ wá ti jí pínkẹ̀ wá ti máa fún yẹn oníyàá kan fìyà jẹ yóò yà ni. bọ́ọ̀lù yìí máa ń sọ̀rọ̀ báyìí. TJ TJ TJ all the time TJ tí mi ò mọ anything nípa ẹ̀ mi ìmọṣẹ́ tó ń ṣe mi ìmọ ibi tó ń gbé mi ìmọ anything ah! mo ń fi ọ̀rọ̀ TJ sílẹ̀ jàre. Ah! ṣebí ìwọ ni ìwọ ò mọ TJ èmi mọ TJ ọ̀rẹ́ dẹ̀lú mi àti mi ò lè tiẹ́ síbi tí ò dá mi ò lè rí gbólẹ̀ kí n tiẹ́ sí. clearing agent ni TJ ó níṣẹ́ gidi lọ́wọ́ èmi gan máa ń lọ sọ́fíìsì ẹ̀ lápá dáadáa tó jẹ́ pé tí n bá office ọ́fíìsì ẹ̀ báyìí tútù máa ń mẹ̀rú máa ń bà mí ní pé kí ló níbo ni bàbá yìí ti rówó tó pọ̀ tó báyìí ọmọ tó yẹ pé ìyá ẹ̀ lówó bàbá ẹ̀ lówó ń gbogbo ó tún ṣiṣẹ́ owó fúnra rẹ̀ tó bá fẹ́ tí jẹ máìlì ló wà inú ìdùnnú àtayọ̀ ló wà. ṣorí nǹkan tó ń ṣe nígbà yìí owó tí mo ní láti fi lọ sí tí mo fẹ́ lè ń ṣe. okay anyways ọjọ́ tá a rí tíjì owó tó fún ẹ tó bínú kọ́ ọ̀lẹ̀ mo kó fún padà kó dání mi ò lè débẹ̀ mo bẹ̀ tọ́jú ẹ̀ ṣé kí ló bẹ̀ kó wá. ó sì tún ń ṣakọ náà ṣé ọmọ àbọ̀wò bíi tẹ̀ lọ́bẹ̀ kó wá o. ọ̀rọ̀ ṣẹ̀wá yìí ó ti sú mi o kí ló rí. ṣá àwọn ọ̀gá wọn ọ̀rọ̀ pé àwa náà tiẹ̀ ní fámìlì nílé adẹ̀dá wọn nǹkan míì láti máa ṣe ni ìyàwó wà ń bẹ ọmọ náà wà ń bẹ wọn ọ̀rọ̀ yẹn rárá tó bá rí ibi tí wọ́n tún post mi lọ́sìn iṣẹ́ tó tún gbélé mi lọ́wọ́ ọ̀dọ̀ àwọn onígbò àwọn onígbò náà tún gbélé mi lọ́wọ́ sí pé kí n tún máa ṣọ́ kiri. Oh! àwọn onígbò òun náà post ẹ náà sì kó máa ṣọ́ kiri òun ló wá karamọ tó fẹ́ kankan tó fẹ́ lójú bí pójú bẹ́ẹ̀ lọ èmi tó jẹ́ wípé anti rubbish squad mo wà ń sìn kí ni kémi wá ṣe wò ó má jẹ́ ń tọ̀ ẹ́ ibi tí mo ti ń lé àwọn olè káàkiri ibẹ̀ mo ti forí gba ọ̀tá yìí torí bó ṣe rí mi ì tí ì gẹ́ta mi dì sìn ò wá ń sọ̀rọ̀ pé ìwọ kan kìíní kan ọgbẹ́ni yìí ká ṣe kìíní jàre. kí ni nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn ọ̀gá yẹn. kí kí òkè orúkọ tó sọ yẹn ní àwọn ogun nǹkan tá à ń gbọ́ ni pé ọlọ́pàá hello sir sir ilé ni mo wà sir okay sir all right sir okay sir tí wọ́n gbọ́dọ̀ tó sọ ọ̀gá náà òun lè tún rọ̀bù bí kan kí tún join team kí tún tẹ̀lé wọn kí tún lọ fún ìsanwó lè ṣé mi náà níyàwó àtọmọ́ lé ni kọ́ kọ́ lọ́wọ́ yẹ kí yóò ṣiṣẹ́ gbà báyìí. Ah,

tí n bá pé yes èmi lọmọ yìí máa nà èmi ló máa domi lé mi lórí. ó máa dúpẹ́ lọ́wọ́ mọ́ mi àwọn màlá jẹ́ kí n aláwẹ̀ láti wọlé because the last time tó wá síbí báyìí wọ́n rí mi bí mo ṣe ń di ẹ̀ àwọn lọ́wọ́ sọ fún mi pé wọ́n ah, ṣe gbogbo ọkùnrin téèyàn bá rí náà lèèyàn gbọ́dọ̀ máa lé èèyàn gbọ́dọ̀ máa fún ọ ní chance kọ́ tiẹ̀ sọ tinú wọn kọ́ sọ tẹnu wọn òun ni mo ṣe aláwọ̀ ẹ̀kọ́ wa ń bíbáyò. bọ̀ kí ló tí òògùn ṣe wá máa bù wọn tó tó yẹ kí mo pẹ́ yan ọkùnrin ẹni yín ti dùn jù. Ah, mo ti mọ̀ pé nǹkan tó ń ṣe ni dúró ní mọ́tò tí máa ń gbé wá yẹn o ò bóyá mo lọ yáàmì kan ni ok o ò bóyá ah, bí mo máa múra yìí o ò bóyá bóyá mo lọ yá aṣọ ni mo lọ yá bàtà ọ̀sán fún ah, ẹni mo gbogbo nǹkan tí mo wọ yìí mo gbé dání gangan ni o yes owó wà lọ́wọ́ mi gangan ni ok as a matter of fact ṣé mo yẹ wà yìí tí bá fún ẹ ní fóònù mi kò check account balance ẹ̀rù máa bá yé ìmúra mi yìí ń pè bí mo kàn ṣe ṣe wá ń pè mo kàn wá mo kàn wá nájú pẹ̀lú ẹ̀ bí mo ṣe wà yìí ìmúra mi yìí worth uh, six thousand dollars. really? yeah mi kì í ra nǹkan bíbá máa order online <laughs> wọ fóònù mọ̀ pé àwọn èèyàn máa ti máa gbọ́ polówó ẹ̀ iPhone èmi àti Davido nìkan lọ ṣe fún un limited edition. really? yeah wàá bomi àwa ta ni àpọ̀ ṣé trade tó wà lọ́rùn rèé èmi àti Wizkid èmi àti ẹnìkan lọ́ọ́ ṣe fún. really. yeah. àárẹ̀ tó di ilé lọ ó lè yọ sí mi kó bá mú sí mi máa fi máa máa máa lò máa rà lò máa rà lò máa tó bí èmi. máa lò ṣé gbogbo yóò rí mọ ọwọ́ ẹ. ṣìmú dání náà ṣùgbọ́n mo gbọ́ tó ṣẹlẹ̀ mo ti bá gbogbo nǹkan tó sọ látàárọ̀ máa máa rò. ọmọ ọdún ṣẹlẹ̀ ọmọ ọdún ṣẹlẹ̀ ó ní láti a ní màá máa rò ó mo ti gbọ́ ẹ màá máa rò. ok ọmọ ọ̀rọ̀ ṣàlọ báyìí jẹ́ kí n gbé ẹ jáde ó níbi kan tí máa ń wà for the weekend mo lè gbé ẹ lọ́bẹ̀ ìwọ nìkan wà dá nìkan wà ń bẹ máa gba rúùmù ẹgbẹ́ omi ni wàá ṣe gbogbo fàájì orí ẹ gbogbo àwọn lámìdé ibẹ̀ lọ ti máa ń relax and all that. láìgbà ìdí àmọ́ lálẹ́ yìí ní alẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí mi ò lè jáde lọ kókó màá máa ro. Thank you. tún dé bí a ṣe máa dé lórí ètò yín ètò wa ètò bó ṣe ń lọ. èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín olùbágbélé yín Mọ́rẹ́nikẹ́ Àdùnbárìn èmi ni àtọkùn ètò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ẹ lórí ètò bó ṣe ń lọ ọdún níwá kì í ṣe àmọ̀fólókò àwa kì í hìrà tí ò lọ́mọ nú ẹ ti mọ̀ wípé lórí ètò bó ṣe ń lọ a máa ń gbìyànjú láti mú àwọn tó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa ní agbègbè wa níbi tí à ń gbé ibi tí a ti ń ṣiṣẹ́ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ a máa ń gbìyànjú láti mú wá sí etí ìgbọ́ wa àti sí ojú amóhùnmáwòrán wa kí a lè mọ ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa kí àwa gbogbo fúnra wa ká lè mọ ohun tó yẹ ká ṣe àwọn ìwà wo ló yẹ ká wù àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí a gbé nígbà tí àwọn kankan tó bá ń ṣẹlẹ̀ so lórí ètò bó ṣe lọ àtúntò bí a ṣe máa ń dé. àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣe ìwọ́de lọ sí iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ yìí láti fi ẹ̀hónú hàn lórí bí wọ́n ṣe fi kún owó iléèwé wọn hmm, ẹ̀yin ará ilé níbo ni ayé ń lọ àwọn adigunjalè tún lọ sí iléeṣẹ́ ìfowópamọ́ ilé tó wà ní òpópónà adéjúwà láti lọ ṣe ọṣẹ́ bí wọ́n ṣe máa ń ṣe wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ owó bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún fi ara gba ọgbẹ́ hmm. tí a bá ní kí àwọ̀ ní àsìkò yìí ìṣọwọ́ tí àwọn adigunjalè tí wọ́n fi ń ṣe ọṣẹ́ tí wọ́n fi ń ṣe iṣẹ́ wọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìwà ìbàjẹ́ yìí ó ti pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ yìí kí ni àwọn agbófinró ṣe ní ìpínlẹ̀ yìí nígbà tó jẹ́ wípé olùdáàbòbò ẹ̀mí àti dúkìá òun ni a pè wọ́n so a rọ àwọn agbófinró tó wà ní ìpínlẹ̀ yìí kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbìyànjú kí wọ́n bá wa wá àkànṣe sí gbogbo rògbòdìyàn tó ń lọ yìí kí wọ́n gbìyànjú kí wọ́n rí wípé wọ́n ti ọwọ́ ọmọ àwọn adigunjalè yìí wọ́n ti báṣọ kí gbogbo ọṣẹ́ tí wọ́n ṣe lọ́tún lọ́sì ẹ̀ kí wọ́n ba lè dáwọ́ ẹ̀ dúró so a ò ní ìrìn jù báyìí lọ lórí ìrìn tó bó ṣe ń lọ lásìkò yìí ẹ̀yà tó ṣe ń padà bọ̀ láti mú bá tó ṣe ń lọ láti wá sí ìsìnkú yín orúkọ tèmi rẹ̀ nìkẹ́ àdùbárè. yes only that. ní àtàwọn west wò that girl has to be telling people pé olè ń jà láàrin ìlú ó tún dárúkọ àdúgbò yẹn pé kí ni àwọn ọlọ́pàá ń ṣe sí. exactly sir. exactly that means you are not efficient and once you're are not efficient your boys can never be efficient that's what it means You are not efficient. sir ṣe rí àwa gan ò dúró gbogbo pẹ̀lú àwọn afi ń ṣiṣẹ́ yẹn ìwé ìsìnkú mọ̀ pé bọ̀ tọkọ mi sọ sá ó lè yẹ pé táyìmù kúrò ní ibi tí eh, pìrìsẹ́ńtà yẹn sọ ó lè yẹ pé ẹ̀ làwọn. inefficiency bó ṣe mọ́nítọ̀ yẹn ló yẹ kẹ́ mọ́nítọ̀ wọn ta ló ń ṣọ́ra wọn ṣe bẹ́ẹ̀ ló yẹ máa ń ṣọ́ wọn of course of course now let me tell you cp máa wo program yìí jọ́ tó lọ tó bá wo tó bá bí mi kí ni kébì sọ fún un ọ̀rẹ́ sá àmọ́ agbègbè sẹ́yìn right now right now ọ̀bẹ yẹn sọ yìí sá ẹni màá ní nǹkan sọ fún cp tó bá pè yìí sá. dismissed. sean. gbogbo ọjọ́ gbogbo ń ọjọ́ kan tó ní nǹkan. ibo ló dà. tẹ̀dí kákàdí kùkù yìí ọmọ yẹn máa dáhùn lẹ́nu ìwé. ẹ jẹ́ wàá pẹ́ ẹ pẹ́. bá mi sọ̀rọ̀. mo tọ́ ni. bọ̀ ṣé mi ní take time yẹn bá. ọ̀nà oh, ọ̀nà. ẹ ọ̀rẹ́ mi fẹ́ bá yín sọ ọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n yín ni ṣe rí etí mi ti kún ní gbòòrò oríṣiríṣi ni mo kàn ń gbọ́ wọ́n ní níbi iṣẹ́ tí wọ́n bá ní case tó fi ìdíwájú ọkọ mi báyìí owó ló máa gbà lọ́wọ́ wọn tó máa ní kó máa lọ pẹ̀lú ìròyìn tí mo dẹ̀ ń gbọ́ wọ́n nínú ọ̀gá ọ̀dùn sí i àwọn àgbàlagbà dẹ̀ sọ pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn báyìí ni wọ́n ń dẹ̀dẹ̀ láyé àtijọ́ ni ṣé lóde òní ta wà yìí gbogbo ara báyìí olè ọmọ mu tó ẹ bá mi bá a sọ̀rọ̀ bóyá a gbọ́ sẹ́yìn lẹ́nu ó ní mo ní kí n bá yín sọ. ọ̀rọ̀ ẹ má wọrí màá bá wọn sọ lọ́ba ti dé màá bá wọn sọ. Ah, inú mi á dùn inú mi á dùn tẹ́ bá wọn sọ ẹ ṣe ẹ má pẹ́ ṣe tó bọ́. àǹtí mi ìṣe ni ọ̀rẹ́ mi máa sọ wípé Kútọ̀nù la máa lọ láti máa lọ rajà bí mi dẹ̀ ṣe máa ń gbọ́ ròyìn Kútọ̀nù yẹn ó máa ń bà mí lẹ́rù kéèyàn tó ṣe wàhálà rajà kó tó ṣe wàhálà àwọn kọ́sítọ́ọ̀mù kó tó sẹ́tù wọn gbogbo àwọn ọlọ́pàá tẹ máa pàdé lọ́nà nǹkan kan mi ò rò pé máa ní íńtírẹ̀sì nínú ilẹ̀ yẹn. wọ́n ní Kútọ̀nù lè máa lọ wò ó ṣorí kò síṣẹ́ kan láyé tí kò ní wàhálà nù wàá lọ náà ni ọ̀nà tó wọ́n bá gbà jáde ó le gan ni àfi kó lọ àfi kó lọ kó lówó mú jáde ah, bó jẹ́ kó máa lọ níjọ́ Monday kó máa padà dé níjọ́ Saturday kó o ṣàtìjáde ni wàá lọ ni. gbogbo kí n ti lè ah, àìkú Súnmọ́lá, báwo ni? Fáìmù, káàbọ̀ ọkọ mi. Àǹtí mi, ẹ ṣé ẹ bínú pé mo interrupt? Mọ́mí, ṣé wàá okay? fún wa dáadáa. ẹ wo mo ní kí n bá yín gbẹgbẹ kékeré yìí wá. ẹ tóbi nìkan. bẹ́ẹ̀ ni ẹ kò tiẹ̀ tán síbẹ̀. ẹ ẹ mm. mami ẹ gbà ẹ má bínú pé lára iṣẹ́ tí mò ń ṣe mo ní kí n mú nǹkan kékeré yìí wá fún mi. owó ni. ẹ ẹ̀yin lẹni èmi nìkan tán. ẹ̀yin lẹni ah, ẹ̀yin lẹni. ọlọ́run o ṣé o ọkọ mi o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé wọn náà ti wá rí nísìnyí ká ló gbọ́rọ̀ sí mi lẹ́nu gbà yẹn níbo ló ti fẹ́ rú eléyìí mú jáde. Hmm. Ah, mami èmi náà fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan-an ni o. Ọlọ́run ṣe mo dúpẹ́ lọ́wọ́ wo wàá máa lọ́ọ̀rì wàá máa bọ̀ rí o. àmín àmín mami hmm. mami mo lọ. hello níbo lẹ wà báyìí fine ẹ dúró síbẹ̀ màá wá bá yín sínsìn mọ́tò wo lẹ gbé wá ná o tiẹ̀ ti dà mò ń bọ̀ o mò ń bọ̀ nsìn mami èmi ní lè dúró pẹ́ mọ́ mò ń padà bọ̀ mo fẹ́ sáré jáde ṣe síbọ̀ mo rí ilé tà. tètè lọ tètè lọkọ mi. ẹ àǹtí mi ẹ tó dé kò dàbọ̀ ọlọ́run aṣọ ẹ o. Ah, mo dúpẹ́ o eh? èmi lè pọnpọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ́ ọmọ eh? mi. ṣé mo súnmọ́ lákọ́ ló ń lọ yìí. mo sún ni. mo sún tiwa. òun gangan ni. mo súnmọ́ láwa kan náà. ibo ló ti rí gbogbo nǹkan tó tò sára ibo ló ti rówó rà wọn ibo ló ti rówó tó kó wá fún yín ibo ló ti rówó ra gbogbo nǹkan tó rà wá fún yín. ibi tó ti rówó ọmọ tó ń ṣiṣẹ́ èwo ló ń wádìí gbogbo eléyìí fún ọmọ ń ṣiṣẹ́ ó mówó wálé a ní kí ọmọ ti ṣiṣẹ́ kó ó jáde lọ ó ń ṣiṣẹ́ ó mówó wálé ó béèrè lọ́wọ́ mi pé ibo ló ti rówó ah, ó ń ṣiṣẹ́ ẹ jọ kí ni nature business ẹ irú business wo ló ń ṣe gangan irú ọjà wo ló ń tà. nature business àbí kí ni nǹkan tó ń bá mi sọ ah, ọmọ ń ṣiṣẹ́ ó mówó wálé. àǹtí mi àǹtí mi àfìgbà tí ẹ ti ọmọ ẹ lọ sí ìta ní tìpátìkùkù ẹ mọ́súmọ́lá ó ti ń ṣiṣẹ́ abẹ́ẹ̀rí pé ó ti transform ni ló wá múra tó sexy tó ṣe gbogbo ẹ̀ níṣojú wa ń bíbáyìí náà ọkùnrin tún ń pè é ó ń lọ bá wọn lóòtẹ́ẹ̀lì ó ń béèrè mọ́tò wọn ibi tó wà àbí tó ṣe kíní lójú ẹ̀mí yín àǹtí mi inú yín dẹ̀ ń dùn sí ọmọ yín lọ bá ọkùnrin lóòtẹ́ẹ̀lì inú yín ń dùn sí alọ́mọ ń ṣiṣẹ́ òǹbọ̀ àdì kí ló tó ń wádìí gbogbo bó ṣe ń ṣiṣẹ́ àbí yóò ṣe ṣiṣẹ́ wò ó jọ nítorí ọlọ́run ọlọ́run ti bá mi ṣe ó ti ń ṣiṣẹ́ ó ti ń mú owó wálé fún mi kémi dẹ̀ máa jẹun ọmọ lọ́n tèmi lókù owó lórí yìí ah ah gbogbo tó ṣẹlẹ̀ yìí kò bójú mu èmi máa ń sọ tèmi kò máa bójú mu ó dáa kò sí wàhálà ẹ ṣé ẹ máa wá yá mi ní owó ni. mi gbọ́. àbí ṣé máa yá mi lówó ọwọ́ yín káfi káfi lọ rajà ọ̀rọ̀ ọjà ṣáà là ń sọ kó tó di ipò dé. nínú owó hòtẹ́ẹ̀lì ló ti fẹ́ yá. bóyá ló máa dìbò fún mi lé o ti fẹ́yàwó ẹ̀ lọ sí kútọ́nu ìyá business ẹgbàá kútọ́nu lọ àǹtí ẹ máa ń kó òyìnbó lé lọ. yín pé mi ò ní interest nínú ẹ̀ mọ́ kó fi mí lọ́rùn sílẹ̀ kí ló dé tó ń pè mí ní my baby yé pè mí ní my baby mọ́ yé pè mí bẹ́ẹ̀ mọ́. ṣé kì í ṣe bébì mi wọ́n wọ́n máa ń fi bébì sùtì ọ̀nì dáàlì wọ́n máa fi ń lé mi kiri náà kí ló wáá ṣẹlẹ̀. ẹ ọ̀pọ̀rọ̀ ìgbà yẹn nìyẹn ìgbà tójú mi ò ti là ṣùgbọ́n ní ìsìn ojú mi ti là mo ti shine eyes mi. ọ̀ bẹ́bí ṣé yóò ṣe pé yàn kọ́ wà níbi kan ń dì síbẹ̀ ṣá. ọ̀gbẹ́ni dákẹ́ ẹnu ẹ yé wọ́n sọ̀rọ̀ yẹn gan ó ń bí mi nínú mo ti ní èèyàn tí èmi fẹ́ mo fi mí lọ́rùn sílẹ̀. ọ sùúrù lérè o sùúrù lérè má kí yàn kankan dì síbẹ̀. tí o ṣì wà lẹ́nu sùúrù lérè. ọ̀gbẹ́ni èmi ò fún lórí sùúrù lérè kó o tẹ́ tí ẹ báyìí mo máa gbọ́ tí n bá padà sí òbẹ̀ yìí padà síbẹ̀ tí mò ń gbọ́ my day my money my spirit and disgrace ẹ̀sìn àwọn ọ̀lẹ̀ tó yẹ. kí ni ìtumọ̀ kò yé mi èwo ni òye ẹ̀ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ìwà àti èèyàn kan jà ní àìbá o. wọ́n lè ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn olè. ah irú párapàra wo nìyẹn irú sọkúsọ wo nìyẹn tó bá tiẹ̀ sọ o ò tiẹ̀ wá mọ̀ bó ṣe lè present fún mi o kò lè gbélé fún mi gbàgà just like that. níbo nìyẹn ti ń bá gbogbo ló ti bá jẹ yọ no iṣẹ́ tèmi lèmi fèsì o báwo ni gàrí èmi ò ń ṣe pálapàla o iṣẹ́ tèmi ni mo fèsì wá jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ bí èmi ṣe wà yìí ọlọ́run lódùmarè ò ní ba orúkọ tèmi jẹ́ àwọn ọlọ́mọbí tọ̀hún ti rí òṣì ọ̀rọ̀ tí wọ́n ń sọ káàkiri o èmi ò ń ṣe agbèrègbà fólè kankan o ò ti gbọ́. ọ̀nkú. báwo ni jàre. ọ̀nkú bàbá ọ̀rẹ́ mi náà sọ wípé agbódìgbà ni kúnlé. bàbá ọ̀rẹ́ ẹ̀ ó ní agbódìgbà fáwọn olè lèmi náà. ó sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ agbódìgbà kan ń ṣe bàbá ọ̀rẹ́ ẹ̀ yes ìsọkúsọ ló ń sọ náà ibo ló ti ń gbọ́ kí ni gbogbo orú eléyìí báyìí ibo ló ti ń gbọ́ jẹ́gàjẹ́gà orú eléyìí ẹ wo jẹ́ kí n sọ fún ẹ èmi o èmi ò kì í ṣe agbódegbà fún olè èmi ò ń ṣe informant àwọn olè o àtọ́ iṣẹ́ tèmi lèmi ń ṣe àwọn tá a dẹ̀ jọ ń ṣiṣẹ́ mọ̀ wípé iṣẹ́ mi ni mò ń ṣe iṣẹ́ mi ni mo dẹ̀ face o ti gbọ́ èmi wọn bí tẹ́ ti gbọ́ pàlàpàlà tí wọ́n ń sọ. mọ́ọ̀sù ẹ ṣọ́ra fún bribe àdẹ̀wà very careful. bribe èmi gba bribe mi ò gbà rí mi ò gbà rí kí ló dé owó tó ń sọ fún mi lóṣù tó mi jẹ náà kí ló fa yamayama yẹn ah, no no no no no anyway uh, mo ti ṣàkíyèsí pé ó dáa pé ibìkan náà ni gbogbo yín sùn sí tẹ kọrí sí ẹ lọ ẹ wọlé. o ṣe òun là ń sọ tẹ̀jẹ̀ ká sọ yìí tó bá dẹ̀dẹ̀ lẹ́tọ̀ ìwà lọ́mọ máa sáré kiri sáré kiri ẹ ní jẹ́ ká wí báyìí ká sọ tẹnu wa ẹ ṣáà ṣọ́ra kẹ́ ẹ ṣàánú ọmọ mi kéré ẹ ṣàánú mi. madam mhm. ṣé ẹ fẹ́ padà wọlé ni àbí ẹ fẹ́ jáde síta. ẹ ṣe kọ́nu méjèèjì ilé oúnjẹ ti ń dọ̀ wọ́n. ṣe àrọ̀ra ẹ rọra tí ń làbá yín sọ. wàhálà ti ń rìn gbogbo tó ń dágbére gbà fún mi kò jẹ́ kí n mọ ibi tí mo ṣẹlẹ̀ ń kà lọ́jà. gbogbo eré tó fẹ́ sá náà ni tó wá pè ní ìdààmú kí o pé wá sáré bí ẹni pé mo bàṣẹ ọlọ́pàá torí báàtì lára mi wá fowó tó yẹ kó pé lẹ̀ lẹ́rọ̀ fi ẹ̀dá mú mi kiri àwọn ti já wèrè náà o ẹ ẹ̀yàn mọ̀ ya kú ọmọ dùn àti mọ̀ pẹ́ yìí àwọn ilé ìran mi iṣẹ́ ni. dẹ́dẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ wá ó lè gbé ó lè bá a nì ó lè lálàá wa ó lè lè kéré nìwọ̀n wọ́n máa rẹ̀ sílẹ̀. àgbà ẹ̀ máa ṣe wọ́n jẹ́ pé lẹ́yìn operation yẹn kí ẹ mọ bí information ẹ ṣe rí kí mo mọ fi wá ọjọ́ dé báyìí ọjọ́ kí ẹ mọ àbọ̀ ìwọ̀n fúnra mi ọ̀pọ̀lọpọ̀ ti yé mo fi wà nígbà èyí jẹ́ kí délù pé ìmọ̀ òṣèlú àti ìrẹsì lẹ́yìn pé ọ̀rẹ́kọ̀ balẹ̀. 要注意一下。 tẹ́lẹ̀. mo kó kúrò bẹ́ẹ̀ o. ẹ ta ló wá ní bíbá. your bro kí ló ń ṣẹlẹ̀ náà ilé yẹn náà ni mo tún wá ń sìn gbogbo ẹrù yẹn ṣì wà ń bẹ ẹni tó fẹ́ máa gbé bẹ́ẹ̀ mo mú wá síbẹ̀ yeah girlfriend mi ló fẹ́ máa gbé bẹ́ẹ̀ mi lẹ̀ ti mú wá mi láìkẹ́ o máa kó gbẹrù máa kó síta o wọ́n pẹ́ kójò tó pa àdìkọ́ jí everything i don't care mo ti gbálé o this is the second month owó mi dẹ̀ ń read o ó pè mí bẹ́ẹ̀ o can you imagine. <coughs> bóyá mi ò mi ò gbọ́ ẹ dáadáa yá bá ní girlfriend yẹn tó fẹ́ ràn lórí. yes you. me it's a lie <laughs> thank you ah, ah. nǹkan tó dẹ̀ ṣe ó kù díẹ̀ káàtó. you know i told you i told you i got surprise for you so this is a surprise thank you darling. ọ̀rọ̀ rí i pé bíbá ẹ̀ ó bẹ́tà ju ilé lọ́run mi sọ pé ilé lọ́run ò dà òbó tí mo àtúwẹ̀ enough láti máa dágbé dáko lọ wà lọ́dọ̀ mọ́mi tá a máa ti débẹ̀ tá a máa lọ bẹ́ sábẹ́ shed bọ́ bíbá ẹ̀ a máa feel at home ṣe bó ṣe wọ̀n ẹ̀wọ́ gan ó lè wà lórí anything láti dáná fún wa táwọn máa wọ gòkè wọn. of course now <laughs> but ẹ̀yin guys yìí eh? so nǹkan tẹ ní lọ́kàn tẹ fẹ́ ṣe fún mi látàrọ̀ tá a ti ń bọ̀ ni. You know I told you I've got a surprise for you. Oh, you did. Thank you, my darling. <laughs> Mo wá ṣèlérí fún ẹ lénìí wípé I will not disappoint you. And I'll be the living witness. Of course, you. Let me show you around. All right, darling. Like, should be by you? Bedroom is fine. Gbogbo ọjọ́, ọjọ́ gbogbo ń tó ẹ jẹ́ ká wọlé mú kí nǹkan tẹ́ bá fẹ́ bá mi sọ á ní kẹ́yẹ́ ká wọlé sẹ́ẹ̀ ẹ jẹ́ mi ò wọlé sẹ́ẹ̀ èmi ò ní fẹsẹ̀ mi sínú ilé yẹn sórí gbogbo nǹkan tí mo máa bá ẹ sọ nísìn ìta yìí ni màá sọ mi ò ní wọnú ilé yẹn sórí tí mọ́lẹ̀ ti ń bí ẹ ní ìbéèrè kò má dá mi kankan now ṣé lóòótọ́ ni pé o ti tẹ̀lé advice tí àǹtí mi fún ẹ lórí pé ẹ àwọn fẹ́ jẹ wọn mọ́ kó máa ṣe lè kó máa ṣe tọ̀hún kó máa gbọ́kùnrin káàkiri nítorí pé àwọn fẹ́ jẹ wọn mọ́ wọ́n ní kò tiẹ̀ wá mọ níbẹ̀ wọ́n lo ṣẹ̀rí bọ̀bọ̀ olówó kan sí ni pé yẹn ló ń fowó tọ́jú ẹ̀ bó ṣe ń tọ́jú ẹ̀ ló ń tọ́jú sísá mi débi pé ó ti gbalé fún ẹ ó ti mú mọ́mí ẹ̀ gan lọ síbẹ̀ ẹ́. àǹtí mi àǹtí mi ṣé bá ṣe wà yìí nsìn ṣé ẹ láìkẹ́ ni bá ṣe wà nínú ìgbádùn yìí báyìí ẹ láìkẹ́ ṣé bá yẹn ń jìyà tẹ́lẹ̀ yẹn ṣé yẹn lẹ fẹ́ ẹ wo àǹtí mo wà òkè báyìí o a wà òkè. mo sún mọ́ la. so o believe pé o ti wà nínú ìgbádùn báyìí o believe pé rí ayé ẹ ti dé àbí lẹ́ni tó mọ ilé tó mọ náà tó o mọ bó ṣe jẹ́ tó o mọ̀ pinlẹ̀ ọ̀la ẹ̀ tó o mọ bó ṣe lówó ẹ̀ ẹ́ ọ̀pọ̀lọ́ ẹ̀ ó ti ríbi tútù ó fẹ́ ba sínsìn ah mùsùlùmọ́lá mo fẹ́ kó o rántí o gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà o ilé ayé yìí ó gba jẹ́jẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀ gbogbo advice tá a ti mi ń fún ẹ yèmí ń sọ fún ẹ kò tọ́ sọ́nà o kò tọ́nà o. mò ń sọ tèmi o mo ti gbọ́ yín mo ń sọ tèmi o mo ti gbọ́ yín ó dà mo ti gbọ́ yín. ó dà mo ti gbọ́. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ mo ti mọ̀ pé nǹkan tí mò ń ṣe ẹ̀ láìkì ẹ̀ bó mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣé ẹ̀ẹ́dẹ̀ wọlé ń sìn torí mo ní nǹkan tí mo fẹ́ explain fún yín. èmi kọ́ mi ò wọlé kankan mi ò wọlé tí mi ò mọ̀ díẹ̀ mi ò wọlé o èmi kò ṣáà ní kí n wá sọ fún ẹ ṣó ti yẹ kó má sọ pé mi ò sọ tèmi mo wí tó nǹkan tí wà tàǹtí mi tẹjọ ń ṣe kò bójú mu o. kò dáa àǹtí mi àǹtí mi àǹtí mi àǹtí mi ẹ má bínú ṣe gbọ́ ẹ kó máa tó débi báyìí. ẹ wo mi ò lè ní sùúrù mọ́ mọ̀ pé mò ń lọ mítìn mo ti dúró látẹ̀kàn. ẹ èmi náà mọ̀ pé lọ mítìn but mo ti pè ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé òun máa tó dọ́dọ̀ mi sìn. two minutes ni mo fún ẹ o ṣẹ́jú méjì tó bá kọjá bẹ́ẹ̀ mò ń lọ ń tèmi. ẹ ó dáa ẹ jẹ́ àwọlé ń gbà ẹ kò ní ẹjẹ́ dúró báyìí ó ti dà ìgbà mélòó ṣẹ́jú méje máa pé. ó yá bóun náà ló ń bọ̀ yìí báwo ni ẹ kásán kásán ṣé kò sí kí ló dé àǹtí kí ló tẹ pè mí nípèjà yà ṣé kò sí. kò tiẹ̀ sí nǹkan kan lórí ọ̀rọ̀ ọkọ ẹ náà ni mo ṣe pè ẹ́. ọkọ. Fẹ́mi àhá. àǹtí lórí ọ̀rọ̀ Fẹ́mi lẹ ṣe pè mí. ṣé torí pé mo respect yẹn ẹ̀dẹ̀ wá dúró lórí respect yẹn ẹ̀ disappoint o. títí wo ni Fẹ́mi mú wá sọ́dọ̀ mi pé ìwọ̀wọ̀ là ń fẹ́ sọ́nà òkú tí kankan bá ṣẹ̀ṣẹ̀ ṣàrìn láàrin òkú wàá dẹ̀ sọ fún mi náà. ó yẹ kí wọ́n máa yí fún ọmọ yín kí ló lóun jẹ́ sẹ́yìn mo ti sọ fún pẹ̀lú ẹ̀mí àti ẹ̀ ò sí nínú ah, ah, ẹ mà fọ́ ní ṣé yóò wò látòkè ìdísálẹ̀ ẹ̀rí dà ayé ìgbà tí mo tẹ̀lé ọmọ yẹn rí pé ayé mi fẹ́ bàjẹ́ ayé mi fẹ́ rú àwọn ní ìsìn mo ti ní ọkọ ti mo ti ẹ má ẹ má sọ̀rọ̀ i ti wọ́ra ẹ̀ pẹ́ mi mò ń túbọ̀ ní ìsìn mò ń túbọ̀ wá báyìí tí ẹni pé nǹkan ìrìn kankan ṣẹlẹ̀ ní ìdẹ̀mọ́ pé torí ọ̀rọ̀ fẹ́mi lẹ ṣe ẹ wá gbọ́ àti ẹ má kẹfà I repeat ẹ má kẹfà pẹ́ mi mọ́ ẹ tí mo gbà tó tàbí kẹ́lá pé màá wọ yín lẹ̀ sí kí ni mo tẹ̀ wá sọ àwọn ìwé ẹ bá gbé kọ́ọ̀lù ẹ bá ó tán ṣèbí mo sọ fún un wọ́n lọ jẹ́ kí sí ní gbọ̀gbọ̀ púpọ̀ ọ̀dà jẹ́ kí máa lọ sí ti mú lọ tẹ́lẹ̀. oṣù méjì gbáko ni mo fi ń ṣọ́wọ́ ọmọ ẹ̀ tí ó mọ̀. lẹ́yìn tí mo tẹ̀lé fóṣù méjì yẹn ó kúrò nílùú tó wà ó lọ sí ìlú bomi mo tún tẹ̀lé lọ ìlú tí mo tẹ̀lé lọ yẹn ó lodge fún two weeks mo farabalẹ̀ fún èmi gan lẹ́gò wọn wò ràn. kò dẹ̀ rí ẹni tó ti dára pé ọ̀fọ̀ ń tèlò. ṣé wọ́n àṣé mi gan leave traces ni kó lè mọ́. torí tó dalẹ̀ ẹjọ́ ló fẹ́ ká kú ìgbà ẹ̀ wọlé tán ni ó yá owó mi dára. ló ah, gba kókó kan. wàá olùkàlẹ̀ whisky ló lò fún yẹn wàá ṣeré. Ah, wàá bàbá ìbọn ló yẹ kó máa pè ní talented Mr. Obi agbára tó wá bá gan yẹ wú dẹ ilẹ̀ ìsàmù òyìnbó gbàdó lẹ́jì jáde lọ́nà kò sí wàhálà o. wàá nìyẹn o. skipo mo kàn ní kí n yọjú sí yín ni ah. èmi ń padà lọ́wọ́ kan. Ah. àlàyé wa járe kí ló ṣe àyàn wa lélẹ́yìn náà náà kò sọ̀rọ̀ ọlọ́pàá tó mòjì ò lè lọ hmm. every season ní club máa ń ṣe kí ni wọ́n máa ń sign player ṣòro lè tá a sign yìí ni ó máa ń mú páàsì lẹ̀ ó yá download download jábọ̀ lọ. àmọ́ àwọn òrì ojú bọ́ọ̀ tó sọ fún ẹ ní strike àtàyè sign yẹn. <sighs> kò sí wàhálà ẹ aláyé. Hmm? aláyé àgbàlagbà ọgá o. ibi dáadáa yìí láì bọ̀ bọ̀ yìí. ọlọ́run àìsí ewu ṣáájú ọlọ́run gbé. àyọ̀sẹ̀ gọ́ọ̀mẹ̀ntì yẹn bá wọ̀ ṣáájú. anyway skipo tẹ bá sọ wípé mo ti lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi gbà yẹn ṣe rí operation tí ẹ fẹ́ lọ fún lọ́la yẹn ẹ má wọ̀rẹ́ fọkàn yín balẹ̀ everything ti wà intact because our people yẹn station wa ló ti wá arrange ọlọ́pàá ìgbà tí mo dẹ̀ ti rí wípé àwa náà ní nǹkan tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn yẹn èmi fúnra mi ti make àwọn arrangement kan mo ti wò wípé ok fine ọ̀nà mi tó fẹ́ gbà rè ọ̀nà mi tó fẹ́ lọ rè gbogbo ẹ̀rọ ata mo ti go through mo dẹ̀ ti get wọn so ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ lọ́wọ́ kan àmọ́ mú wọn bí ṣékè báyìí kò sí wàhálà àwa lè má gba nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ wọn òun nìyẹn. ọ̀rọ̀ ẹ̀yìn ọpọlọ. skipper ọfisa ẹjọ excuse wa ẹ jẹ́ kẹrin ẹjọ. Ilé ìdáyé mi. Ibo! Tiny Wiki. Ibo! Limshiri. Oba. Ọlọ́run. Virus. Virus. Virus. Use peace. Virus. Virus. Use peace. Virus. Ọmọ yìí. Kí ni? Borí kò lẹ́sẹ̀. Ọfisa. and something in me is telling me pé do not trust him the more he talks the more my instincts tell me pé ó dàbí pé there's more to it mo ń mọ̀ bí ọlọ́pàá kó má dẹ̀ kó wọ́n sẹ́yìn dẹ̀ sáà nípa yìí. láìláì láìláì ló ń sọ ìjọ ìwé ọ̀ṣẹ́ ọlọ́pàá ọ̀rẹ́ bàbá o ẹ̀rọ ẹ̀jẹ̀ mi sọ kọ̀ọ̀kan fún nínú ti wà kò sí ọlọ́pàá kan ní stéèjì wa kí ló kò sí. ìgbà ó tún wá gbé ẹlòmíràn wá ní from another state màá tún ṣì mọ ẹni yẹn nìkan kò sí bẹ́ẹ̀ ni ẹ ti fẹ́ dé tí òun pa sí ọ̀dọ̀ mi lórí ọ̀dọ̀ ọlọ́pàá bá wò. ẹ wo màmá ọ̀tá ni ìgbà tí màá yẹ ẹ kọ́ fáàmù. mo mọ̀ jàwá lónà ó lè ti rí i. kò sí ẹ̀sán ọ̀rọ̀ yìí ṣe kí ni ẹ gbàgbé ilẹ̀. ṣé ẹ lè fi àlà. ṣé ẹ lè fi àlà. Where's the money? Show me the money! Where's the money? Where's the money?

ẹ sọ fún mi yóò fẹ́ mi o kò tẹ́ mi lọ́rùn o ẹ gbà bẹ́ẹ̀ ìsọkúsọ rẹ sọ fún mi o àkíni gbogbo yẹn owó mi ni nà ọ ẹ̀tọ́ mi dẹ̀ ni mo láti gbà ni gbogbo yín pẹ́tà lẹ̀ mọ̀ wípé owó yìí mo ní ìdẹ̀mú fẹ́ lónìí àkíni túmọ̀ yẹn wá débi tó ara sọ dáradára fún mi mi ò láì jẹ́ ẹ wá ìgbà tẹ́ mọ̀ wípé ẹ̀ láǹfààní àti fúnmi lówó ẹ lónìí ẹ ẹ ṣe tó ń gbé òkè wá lọ́nà àtàdé fún wá lọ́tún la ó ti fọ́ ẹ̀ kí ẹ bá wá sí ìgbà yìí tí mi ò bá bá ẹ ti lọ àbí lónìí owó mi ẹ gbàgbé oṣù àgbèrè mi kò ní kọ́ńtà ṣẹlẹ̀ má gba owó mi. àdó ẹ kí ló ṣẹlẹ̀. ọ̀sán mú pé ó ti máa mú káàdì owó rẹ̀ ní mú ìgbàbẹ́ kí ló ṣẹlẹ̀ lásán ló ṣẹlẹ̀ yìí àwọn gbogbo expect ẹ̀ náà kọ́ọ̀tà kọ̀ọ̀tà ìkọ̀tà ní pọ́ọ̀kì lórí ẹ̀ àwọn lọ́ọ́ fún the next two weeks or a week ọmọ padà dé tó bá ti dé wọn gbowó ẹ wọn kò fún ara balẹ̀ gbọ́. délé two weeks ẹgbẹ́ òṣù kò sí kan tó jọ láyé kò sí kan tó jọ máa gbé owó sẹ́mi lálẹ́ gbàgbé ìyàbẹ̀ sọ fún ẹ. fún abalẹ̀ owó tí wọ́n ti gbó nù fún abalẹ̀ ọ̀sán ojúbọ fún abalẹ̀ máa tún fún abalẹ̀. but ọ́fíìsà kí ló dé tẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣíṣe ah, ṣé àṣẹ̀ṣẹ̀ fún yín lówó ni àwọn ilé ọ̀fẹ́ lọ síbi kan tó bá tiẹ̀ lọ síbi tó ń lọ ṣe bẹ́ẹ̀ mi wà ní mo dẹ̀ tó bá débẹ̀ wọ́n bọ̀ ọ̀kìnrin ìrọ̀jẹ̀ sí àjẹbá ìrìnà kò sílẹ̀ kò sílẹ̀ yẹn tí ẹ jẹ́ kó mọ yín lára a ṣe máa lọ pa àwọn nípa fẹ́ fún yín lówó lálẹ́ yìí. bàbá jẹ́ ayé ẹ̀ka tó ṣì ẹ má bínú ẹ bá mi sọ fún akíndé wà fi pé mo ti dúró dúró látẹ̀wọ̀n gbà tí mi ò rí èmi ti bá tẹ̀lé ọ̀hún. ó á máa bẹ̀rẹ̀ ìyá mi lóde lóde ìṣẹ̀lẹ̀. ọmọ tó bá jáde lẹ́yìn lọ́wọ́dọ̀ tó ti ní ọsọ fún ọtí ilé wa látàárọ̀ lọ́wọ́ kọ́ lọ́kọ́ wọn ti pa ìlú. lọ́wọ́ ẹbí ẹ̀ máa wọ́n gbà dákẹ́jọ́ ọlọ́pàá kọ́ ni ẹ̀yìn òde ló mọ̀ pa. ọjọ́ òní lèmi ṣe máa ń ṣe kí ni máa gbára ni mo dúró tán ní kí rárá ó ti ẹyin ó rè é sẹ́rí kí lélẹ̀ oògùn lélẹ̀ oògùn abẹ́nu gbọ̀ngàn. ọ̀rẹ́ ọkọ̀ kò ó ti wà ẹ́. ẹ pọ̀. ìlànà tó ń lọ́kọ̀ mi lè ké. àti kọ́ọ̀lù lẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni. bàbá bá. àbáwá kẹ́yìn sí ara ẹ̀yìn sí ara bẹ́ẹ̀ yẹn sì ẹ́ ìwà náà débi àgẹ́fẹ̀ díẹ̀ torí èyí tí mo fún yẹn ti kọ́ fún àyè fáabalẹ̀. ẹ máa kẹ̀yìn síra yín tọ́ba ti kẹ̀yìn síra yín bí ní kọ́ ò lè mìwà kọ́ máa rú àgbà kò lè dọ́dọ̀ wa àlọ́dà sì ní wípé tọ́ba débi ewé náà wà máa rí lè rí wa. ìwọ̀n tó wá wà bẹ́ẹ̀ ni wípé àwa ò gbọ́dọ̀ lè sí wọn torí tábà lè sí wọn àti tí ó yá ẹgbẹ́ wa kẹ́yìn àwọn bẹ́ẹ̀ ó yá ó yá á. 啊！让他嘛？我这把烟摸的。 báyìí wọn náà máa gbé wọn lọ sí kóòtù kí ni a fẹ́ bá mi ṣe sí báyìí èjì ó torí ọlọ́run. ẹ lọ́yà ó lè yé ó lè kẹ̀ ẹ ẹ lọ́yà ṣé kí ni a fẹ́ bá mi ṣe yín sí kí ni a fẹ́ bá mi ṣe ẹ máa pè mí padà ẹ ṣe sọ pé mo fẹ́ sọ ń sìn ẹ máa pè mí padà ó ah! ayé mi ò ó lè kẹ̀. ń bẹ̀ ni wọ́n bọ́ gbogbo tí wọ́n sọ yìí wọ́n kọ́ àbúrò lọ sí police station ó dẹ̀ ń tẹ fóònù ń tẹ fóònù. ṣé èmi ni lọ́ọ̀yà tó fẹ́ lọ bẹ́ẹ̀ díẹ̀ ẹ́ torí ẹ̀ sọ pé mò ń tẹ fóònù kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí n ṣe òjàre kí ni nǹkan tí mo lè ṣe sí kò sí nǹkan tí mo lè ṣe ṣòfò wà lẹ́yìn nǹkan tẹ́ ẹ lè ṣe òun náà lè ti ṣe ìkẹ́pẹ́ lọ́ọ̀yà àbí ká ẹ pè kan lára àwọn kọ́sọ́mà dáadáa ọmọ yín kọ́ lọ bẹ́ẹ̀lì ṣọ́tọ̀ àbí àti nìyí sọ́tọ̀ àbí kò tọ́ lọ́jọ́ kìíní àná tí mò ń pariwo tí mò ń sọ ẹlẹ́nu mi rùn ẹlẹ́bẹ̀jẹ̀ oúnjẹ ọmọ ọmọ yín kó máa jáde lọ kó bá tẹ̀lé ọkùnrin kiri kó bá tẹ̀lé wọn lọ sóòtẹ̀ kó bá lọ gbowó lọ́wọ́ wọn kó bá ṣiṣẹ́ aṣẹ́wó nítorí kẹ́yìn lè jẹun ó tàbí kó tẹ̀wọ́ mi tẹ̀ bá yọ ọmọ mo pariwo tó gbà ẹ̀ mo sọ mo ní ìlànà tí ẹ fi ẹsẹ̀ ọmọ ìlẹ́yìn ìlànà tí ò ni ẹlẹ́nu mi r ẹni mi ò ń sọ ẹni mi ò dá mi ò mọ nǹkan èyí tẹ́ jẹ́ wọn mọ́ ọmọ yín láti mú wá kó lọ́wọ́ tó kà wá kó lọ́wọ́ bá kó lọ́wọ́ àwọ̀ wá ó ti lọ ṣèlú yìí ó ti lọ fọmọ́ òòlè ó kú ọmọ tí wọ́n fọmọ́ lẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ aṣẹ́wó kiri tó ti ń rìn kiri tó ti ń wọ owó kiri fún yín àti mi láti lè fi jẹun ẹ mú ọmọ lọ́mọ ẹ fà yé ẹ̀jẹ̀ tó lẹ̀ ẹ̀já ẹ bá gbogbo nǹkan mi ọmọ lórí ọmọ lọ́mọ ìgbàlódé ọmọ tí ọmọ kọ́kọ́ ẹ lọ́ máa jẹ́ sí nǹkan burúkú ah, àti mi nǹkan tí màá sọ nìyẹn nǹkan tí màá sọ nìyẹn kò sí nǹkan tí màá sọ mọ́ torí mo ti sọ sọ sọ sọ ẹlẹ́nu mi rù wọ́n ti pariwo tó kò sí nǹkan tí màá sọ mọ́ àwọn kò sí nǹkan tí ṣe o ọlọ́wọ́ bá yan tẹ̀ ọlọ́wọ́ bá yan tẹ̀ o kò sí nǹkan tí wàá ṣe sí ah ayé mi o ibẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bá mi dá sọ́wọ́ yìí iṣẹ́ ìjọ. Anyone to trust all around the world. I really want.

life, I'll of deception. aside from that ṣe mọ̀ pé yorùbá tọ́jú ṣe bí òòsàn ṣe mọ̀ pé àwọn àgbà máa sọ pé tí ògidì wà wà ní aláǹgbá òyìnbó which means tí àwọn olùdáǹsọ yìí náà tí wọn bá rí support ọlọ́pàá kọ̀ọ̀kan wọn kì í sábà sọ sí i so òun ló jẹ́ kí n wò pé mo ò kí iṣẹ́ yẹn lè ṣe é ṣe fún mi mo máa wish láti look as an ordinary person tí ẹnìkankan ò tiẹ̀ ní mọ̀ mi pé ọlọ́pàá ni. Yeah, you have spoken well. Uh, it's not impossible. Ọ̀kan náà ni ọ̀tẹ̀ ìgbàlẹ̀. Àríyá ìgbàlẹ̀. one bad apple spoils bá ṣe fẹ́ ká ṣe nobody will know what to stand for you just be on your own or you do your duty right so uh, oh, you have my back ṣàmú aṣọ yìí pé àwọn nìyẹn owó màtá. àbí àwọn bẹ́ẹ̀ tà. ṣé wàá rí àwọn ilé tí èmi wọn ni ọ̀rọ̀ wo yà lẹ́nu ọ̀rọ̀ ẹ tó lẹ́nu lẹ́. So you stand as a common for these people who is ruffians thieves robbers and robbers you tell them the secret of the police. Yes, I don't have a lens. Sir, yes, sir. I don't feel like you need to give anything to share because at times, man, so we, they get hello, and àmì ìparun wọ́n mọ ìgbé òun ló ń ṣàgbọ́n ọlọ́run. wọ́n ní ẹ wọ tíátà lásán la ṣe fún yẹn tíátà táwọn òbí ń pè é nínú àpò. jíde bò sọ́kọ́. aṣọ pupa àti akọ pupa ṣe ní ìlànà àṣẹ. àwa la ní kò ní a ti pé gbogbo yín ẹ̀ mọ̀ jù a ti wọ́n fi dọ́lọ́pàá náà àwọn ọ̀gbẹ́ máa rí láàrin. personally personally I will make sure I send you up to court, and I will make sure you killed amen you betrayed my trust you should be killed get away get away you know I will be there personally to see that you are one. àbọ̀ adé bàlọ́bà lọ ó di dandan àbọ̀ adé nítorí láyé olúgbọ́n olúgbọ́n ṣe. boy. ṣe rè ẹ bá ń safẹ́ ní ayé kan pé kó ṣe rè torí ilé ayé ò lọ títí o ayé ò lọ ayé ò lọ bí ọ̀pá ìmọ̀ bàlọ́ bàlọ́ ó oh, àbọ̀ ayé. di dandan àbọ̀ adé. nítorí láyé olúgbọ́n olúgbọ́n ṣe tirẹ̀ ó yẹ kóró. láyé àrẹ̀sà àrẹ̀sà ṣe tirẹ̀ ó yẹ kóró. covenant.